tó ètò ojúmọ́ rẹ ló ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí a bẹ̀rẹ̀ ètò mo ní kí ni ohun tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ní táwọn èèyàn fi dá wọn mọ̀ pé hmm, táwọn olóyìnbó máa ń sọ pé what do they have in common a sọ̀rọ̀ nípa olóògbé Nelson Mandela a sọ̀rọ̀ nípa Fẹlá Aníkúlápó Kútì a sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ kọ́ Ransome Kútì a sọ̀rọ̀ nípa ọ̀jọ̀gbọ́n tai solarin àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀bẹ Gani Fáwẹ́yìnmí kí ni ohun tí wọ́n ní papọ̀ ẹ̀hìn tí wọ́n ní papọ̀ ni pé wọ́n jẹ́ ajìjàǹgbara àwọn tí wọ́n máa ń jà fún ẹ̀tọ́ àwọn ará ìlú lára àwọn tí wọ́n máa ń ké tantan sí ọ̀rọ̀ tó ń lọ tí wọ́n sì ń jà fún ẹ̀tọ́ àwọn aráàlú pé ṣé a sì ní àwọn tó ń jà fún ẹ̀tọ́ aráàlú ṣáà sì ní àwọn ajìjàǹgbara ní orílẹ̀-èdè yìí pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ pẹ̀lú ètò ọrọ̀ ajé tí ó dojúbolẹ̀ pẹ̀lú bí àwọn nǹkan ṣe wọ́n gógógógó pẹ̀lú à ń jínigbé lẹ́ni à ń jínigbé lọ́la à ń pani lẹ́ni à ń pani lọ́la àwọn darandaran tí wọ́n sọra wọn di darandaran tí wọ́n ya bo ìletò tí wọ́n sì gba gbogbo ìlú kan wọ́n sì parun gbogbo eléyìí pẹ̀lú tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí ṣáà ní àwọn tí wọ́n ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó kò lè dùn lẹ́nu mi bí kò ṣe lẹ́nu comrade Gbénga Moses Sólókè wọ́n máa ṣàlàyé fún wa pé ṣáàṣì ní àwọn tí wọ́n ń ja ìjàgbara ní orílẹ̀-èdè yìí ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ ìyá fún wa. ẹ bá mi kí àwọn aráalé. ẹ̀yin aráalé ẹ kú ilé o ẹ kú ọjọ́ mẹ́ta o ṣé àjíǹde ara máa jẹ́ o. àmín tó alàgbà Sólókè bàbá àníkà kọ́kọ́ ti ibi kúdùrú mú un àwọn wo ni à ń pè ní àjìjàǹgbara. alákọ̀ọ́kọ́ ó pín sí yẹ́lẹyẹ̀lẹ hmm. alákọ̀ọ́kọ́ àwọn tí à ń pè ní àjìjàǹgbara ni àwọn tí ẹ pé wọ́n ní ìfẹ́ láti máa jà fún ẹ̀tọ́ ọmọnìyàn hmm. ẹ̀tọ́ yẹn lè jẹ́ pé ẹ̀tọ́ tí Ọlọ́run dá fún tí ó fi sí ara wa tí à ń pè ní human rights ó lè jẹ́ ẹ̀tọ́ nípa ọrọ̀ ajé tí à ń pè ní economic rights. Mm ó lè jẹ́ ẹ̀tọ́ tí à ń pè ní social rights tó o lọ bẹ́ẹ̀ yẹn alákọ̀ọ́ àwọn ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn yẹn wọ́n jẹ́ èèyàn tí wọ́n ní wọ́n nífẹ̀ẹ́ ara ìlú tí wọ́n dẹ̀ wò pé bí ìlú ṣe ń lọ tí ò bá da tí wọ́n máa ń sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ máa ń jáde láti sọ pé láti máa rán ìjọba tí ó bá wà níta létí pé ǹjẹ́ nǹkan tí ẹ̀ ń ṣe ìdá tí wọ́n máa ń pe àkíyèsí ìjọba sí nǹkan tí ò bá dáa ní ìlú àwọn nìyẹn ṣùgbọ́n pàtàkì jùlọ àwọn kan tó wá wà àwọn yẹn òṣìṣẹ́ ẹ̀tọ́ òṣìṣẹ́ ló ń jà fún àwọn yẹn náà wọ́n wà ńbẹ̀ tó gbogbo ẹ̀ ló ní ìpele ìpele ìpele. Hmm. ibi tí mo wá ń lọ rèé ọ̀pọ̀lọpọ̀ ní ó dàbí ẹ̀yin àjìjàǹgbara ṣé àní àjìjàǹgbara mọ́ ní orílẹ̀-èdè nàìjíríà yìí ni. Orile, nítorí pé nígbà táwa wà ní kékeré wọ́n bá ń sọ̀rọ̀ nípa mo sọ̀rọ̀ nípa Nelson Mandela mo sọ̀rọ̀ nípa eh, bàbá wa Táíṣó Láàrin mo sọ̀rọ̀ nípa Fẹlá Aníkúlápó Kútì orin lòun fi ń jìjàngbara bẹ́ẹ̀ kọ́ Ransom Kútì oríṣiríṣi pẹ̀lú oríṣiríṣi ẹgbẹ́ ẹ máa gbọ́ nàdẹ́kò ńbì kan ẹ máa gbọ́ cdhr ńbì kan ẹ máa gbélé ẹ máa gbọ́ tọ̀hún ṣùgbọ́n láyé sí i lẹ́nujọ́ mélòó kan yìí àti ẹ̀gbọ́n kankan ẹlẹ́tẹ̀lẹ̀ wọn ni à àwọn ẹgbẹ́ táwọn ẹgbẹ́ NLC bá ní ìyẹn agbẹ́tọ̀ àwọn òṣìṣẹ́ wọ́n bá ní ẹ̀yìn ẹ̀yìn ẹjọ́kòó lé gbogbo ìyẹn gbọ́ àmàdáhùn ṣùgbọ́n ní ìsìn wọn bá sọ̀rọ̀ dọ́lá wọn á kàn máa wò wọ́n báyìí ní kí ló ṣẹlẹ̀ láàrin kan tó fi di pé àwọn èèyàn ò tiẹ̀ gbọ́ yín mọ́. sẹ́rí kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ tí ò sì bọ́ orílẹ̀-èdè wa sẹ́rí hmm. gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ tí ó wà nísìn ẹ jẹ́ ká ó ṣe ní láàánú pé ó bẹ́ẹ̀ sọ yẹn kò rí bẹ́ẹ̀ tán ṣùgbọ́n ó fara pẹ́. ó fara pẹ́. ní hmm. alákọ̀ọ́kọ́ nígbà tí à ń sọ nígbà tí ẹ̀ ń sọ yẹn alákọ̀ọ́kọ́ abẹ́ ológun la kọ́kọ́ wà. Hmm. nígbà yẹn a ní ìkẹ̀lé kan pé a gbọ́dọ̀ lé ológun lọ hmm. ìjà wà gbogbo wa a fi kan a fọkàn ṣe kan. láfi kan ṣọ̀kan. so a rí i pé ìjọba ológun ó gbọ́dọ̀ lọ. o bó jẹ́ gbàdẹ́kò bó jẹ́ campaign for democracy o bó jẹ́ clo bó jẹ́ nasa. èwo ni ti kókó rí pankokori lupeng lupeng lupeng bó jẹ́ lupeng ni o pangasa ni o mm-hmm. gbogbo wa ojú kan la kọjú sí kò sí pé àwa kan ilé ilé ìlàṣẹ gbogbo wa a ní focus kan pé ìjọba ológun gbọ́dọ̀ lọ mm. tí wọ́n fi gbogbo wa dẹ̀ ṣe kí ni gbogbo wa dẹ̀ dúró sórí pé ó gbọ́dọ̀ lọ ṣé wàá ní oṣù lánàá pé pàṣẹ ìjọba ológun lọ tán mm. ìjọba di ọwọ́ ìjọba alágbádá. alágbádá torí àìsàn pé ìjọba tiwantiwa lélẹ̀ mm. ìjọba alágbádá ó yàtọ̀ sí ìjọba tiwantiwa. èkínní yàtọ̀ láàrin ìjọba alágbádá àti tiwantiwa. civil rule yàtọ̀ sí democratic rule. Hmm, èwo wá là ń ṣe lọ́wọ́ báyìí. ìdáhùn lọ́wọ́ ni civil rule. kí ni ìtumọ̀ civil rule. civil rule ni pé ìjọba alágbádá àsúnjọba lógun mọ́ hmm. democratic rule ni pé ìjọba tiwantiwa. ṣé báwa la yàn wọ́n. ẹ jẹ́ ká tí ẹ bá wo ètò ìdìbò tọba a lè sọ pé o ti ń yàtọ̀ díẹ̀ díẹ̀ hmm. ṣùgbọ́n tí tọ́ba wò nígbà tá a ṣe ìdìbò ní two thousand and three hmm. ìgbà yẹn ni wọ́n mú doctrine eh, eh, agbọ́dọ̀ snatch ẹ̀ that you must take ẹ gbọ́dọ̀ gba ìjọba yẹn tí hmm. bá ti pa abitẹ́bà lè gbà sọ pé gbà sí o di pé eh, wọ́n jí gbogbo wọ́n ṣe gbogbo ẹ̀ tí ẹ lọ bẹ́ẹ̀ tí báwo tí o sì ṣẹlẹ̀ díẹ̀ náà ní ètò ìdìbò tá a ṣe lọ yìí kò tí ì ṣe pé ìdìbò wa ni wọ́n ń kà ó sì ó sì kù díẹ̀ ó sì a sì lè a sì a sì gbọ́dọ̀ mú eh, improvement bá ètò ìdìbò wa mm. tó dára sọ pé ìjọba tiwantiwa ni pé kò ń ṣe pé ìjọ kan ṣo náà ló wá gbọ́dọ̀ dìbò mm. kò ń ṣe pé agbọ́dọ̀ ṣe débi pé tó yẹ pé eh, mi ìgbọ́dọ̀ lọ́bi kan àníjáde àpàjọkòlé bí ẹ ṣe wà nínú stúdíò yìí ẹ lè dìbò mm. kí ló dé tá a lè ṣe bẹ́ẹ̀ pẹ̀lú owó ribiribi tí à ń sí ètò ìdìbò wa ó yẹ kó ti débi pé taba mú eh, eh, eh, permanent voters card wa hmm. ó yẹ kó dàbí atm wa ni taba lọ sí ilé ìdìbò ní tí n bá tiẹ̀ rẹ́jísà ní oko ọba hmm. àbí ní àgbàdo ó yẹ kí n fi lè dìbò ní màdúgùrì hmm, torí gbogbo gbogbo data mi ti wà nù ẹ orúkọ mi wà nbẹ fọ́tò mi wà nbẹ gbogbo ẹ ti wà nbẹ so ìkótó ẹ sọ pé tí a sọ pé ìjọba tiwantiwa kọ́ yẹn torí gbogbo àwọn nǹkan tẹ́ bá wo àwọn ìlú tó àwọn ìlú tó kù lágbàáyé bíi Amẹ́ríkà hmm. tó bá lọ wà lọ bí sẹ́ wà á dìbò wà á kàn kúrò bẹ́ẹ̀ pàtó bá ní break wà á dẹ̀ lọ dìbò wà á padà sẹ́nu iṣẹ́ hmm. ṣùgbọ́n kí ni pé a máa dúró síbí fún ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn òṣèlú wa wọ́n fẹ́ wọlé hmm. kò dẹ̀ ṣeé ṣe bẹ́ẹ̀ ẹnìkan ló máa wọlé ẹ̀yin ogun tó ṣẹlẹ̀ ní ìlú Rivers ẹ mọ iyọ̀ tó pa torí pé wọ́n fẹ́ a fẹ́ gbàjọba tipátipá. tó wò yẹn ló sì ní ó ṣe jẹ pé ìjọba àti níjọba tiwantiwa hmm. a sì níjọba alágbádá padà sórí nǹkan tí yóò fa. Eh, hmm, àìkí gbọ́rọ̀ yín mọ́. alákọ̀ọ́kọ́ ìgbà tí ìjọba tiwantiwa dé ní ogún ọdún sẹ́yìn hmm, àwọn náà di pé àwọn náà wá gbé ẹgbẹ́ dìde wọ́n wá bẹ̀ sí eh, ṣètò ẹgbẹ́ ẹ̀bùn òṣèlúwà o àwọn náà wá rí wọ́n rí wọ́n rí àjọjájà ìjà fún ìpadàbọ̀ ìjọba alágbádá ni wọ́n sì wá mọ ohun tí a ń ṣe wọ́n wá àwọn náà tó wá lọ sí kí ni wọ́n wá lọ gbé ẹgbẹ́ kalẹ̀ hmm. wọ́n wá fi ń bá àwa jà wọ́n hmm. wá fún ọ ní owó tí a bá sọ a àwa ní bí hmm. wọ́n fi ń polówó ẹgbẹ́ wọn so tí a bá ní báyìí ni àwọn èèyàn dá lóhùn àwọn tẹ́lá pa àwọn tá a fẹ́ ṣe tá a bá pé bẹ́ẹ̀ wá tá a máa dá lóhùn á tó ẹgbẹ̀rún kan hmm. báwa la fẹ́ sọ wọ́n ní owó ìjọba hmm. tó wà lọ́wọ́ ìjọba tó tó tù wọ́n lẹ́yìn owó wà lọ́wọ́ wọn hmm. gbogbo nǹkan tí wọ́n fi ṣe eh, struggle wọ́n fi ṣe protest ó wà lọ́wọ́ wọn ó le díẹ̀ ṣùgbọ́n yẹn ò ní pé àwọn awakọ̀ ò tí ì ṣe à ń ṣètò pé nǹkan tí ó ti bá wa lẹ́jọ́ nǹkan tó yẹ pé ayàn láàyò ni hmm. à ń ṣe torí pé à ń wò pé ǹjẹ́ bí ìlú yìí ṣe ń lọ ǹjẹ́ ǹjẹ́ tí ìjọba alágbádá ìgàn ǹjẹ́ ó tiẹ̀ ń lọ bó ṣe kó lọ hmm. a sì ń rán wọn létí ṣùgbọ́n ẹ má gbàgbé pé ìjọba alágbádá ó yàtọ̀ sí ìjọba ológun ọ̀dọ̀ mẹ́ta ló wà hmm. àwọn aṣòfin wà àwọn tí wọ́n àwọn adájọ́ wà ká tó máa sọ àwọn tí wọ́n ṣe ìjọba gangan ìjọba tí ó bá ń lọ bẹ́ẹ̀ yẹn púpọ̀ nínú nǹkan tí àwa bá ń pariwo ni ẹ̀yin tí ẹ wà nílé ìgbìmọ̀ asòfin àgbà àti aṣojú ṣòfin ǹjẹ́ ẹ̀jẹ̀ tí ẹ ń béèrè ẹ̀yìn ẹ̀ ń yẹ àwọn tí wọ́n ṣèjọba gan jẹ́ ẹ̀yìn wọn lọ́wọ́ wò mm. so gbogbo wàhálà tó pọ̀ jù ú sìn ọrùn àwọn tí wọ́n wà lẹ́jọ́ asòfin ni torí ní alákọ̀ọ́kọ́ ó yẹ kí wọ́n ti fún ààrẹ lágbára láwọn ibì kan kan ti declare kan tó pè ní majesty síbẹ̀ hmm. àwọn àwọn àwọn ìpínlẹ̀ kan wà hmm. tó ti tó torí mm. pé tí a bá wo bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wa lójoojúmọ́ o ṣe o ṣe láàánú ṣùgbọ́n àwọn ògbómọ àwọn ilé ìgbàsòfin náà nítorí pé ọmọ ẹgbẹ́ kan náà ni wọ́n hmm. wọ́n ní rárá hmm. ní ẹ máa wò ní ìjẹta àmì níjọ́ sátidé àwọn wáàsì àfàlà wọ́n ní nǹkan tó kọ sínú nǹkan tó ìwé pélébí tó ń gbé dára ní bàbá àdìgbò fún yorùbá ìkọpá mọ́ hmm. gómìnà wa ò dá so kí ni ó yẹ kí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ yẹn ṣe Hmm, wọ́n ti rí pọ́n ti wà lẹ́gbẹ́ kan náà. ọ̀hún ní ṣe. kí wàá ní iṣẹ́ alátakò torí ó yẹ kí àwọn alátakò káwọn náà máa pariwo torí ọ̀pọ̀ máa ń wo àwọn alátakò gẹ́gẹ́ bí ajìjàǹgbara náà ni. ṣé ẹ rí alátakò nàìjíríà. ṣé lóòótọ́. nínú ẹgbẹ́ olóṣèlú hmm. ṣùgbọ́n náà àwọn nítorí pé lẹ́ni alátakò lè ṣe alátakò lẹ́ni tó bá tún pè lọ́la ó tún bọ́ síbi ẹgbẹ́ tó ń ṣèlú lọ nìyẹn so kò sẹ́gbẹ́ alátakò nínú àwọn ẹgbẹ́ olóṣèlú wa torí kò sí yàtọ̀ hmm. ṣùgbọ́n ní ibi tí a ń sọ̀rọ̀ lọ nípa ọ̀rọ̀ jàǹgbara àbí ẹ̀tọ́ ọmọ ìlà kejì ẹ̀tọ́ ọmọnìyàn gbogbo ẹ̀ là ń ṣe ṣùgbọ́n omi pọ̀ jọkọ̀ àlọ́ tí ẹ bá sọ pé báyìí lẹ́yìn fẹ́ ṣe lẹ́nìí táwọn bá ti jáde kẹ́ tó sọ pé ẹ bá ti fi lè gbé sínú ìwé ìròyìn pé ẹ fẹ́ ṣe báyìí àwọn ti palẹ̀ mọ́ láti dá yín lóhùn láti dàrú ṣùgbọ́n yóò ní yóò yóò sọ ká má ṣe torí mo sì rántí pé àwa kan ṣe àṣìṣèpàdé láàrin ọ̀sẹ̀ tó kọjá pé ọ̀rọ̀ ọ̀rọ̀ state of the nation pé kí ló ń ṣẹlẹ̀ wọn lù wá ah. ǹjẹ́ pé a máa máa wò mọ́ yín pa àwọn èèyàn wa ni hmm. káàtẹ̀ ni pé eh, gorilla warfare ni hmm. ṣùgbọ́n ìjọba ò lè máa wò báyìí hmm. a gbọ́dọ̀ rán ìjọba létí ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ ọrọ̀ ajé wa lọ déédéé Hmm. a ti ń gbọ́ hùrùmùrù pé wọ́n fẹ́ fi okun ewé epo. ọ̀rọ̀ ewé epo yẹn ni mò ń bọ̀ lé èmi náà sì ń bọ̀ lórí ìyún o ẹ máa sọ lọ. àwòrán yẹn pé ṣé wọ́n fọ oko epo hmm. ǹjẹ́ ó máa tẹ́ wa lọ́rùn ní then àwa tó wà wò pé kí ìjọba eh, ètò òdìbò tá a ṣe tó kọjá ǹjẹ́ ó tiẹ̀ dáa ju nǹkan tá a ṣe bọ̀ ni. tẹ́ ń ṣe bọ̀ lẹ́yìn. so gbogbo yẹn là á wò lọ́sẹ̀ kọjá pé ok àwa ní òkè o àwa tá a wà ní ọ̀dọ̀ wa bí ilẹ̀ Yorùbá la ṣe pàdé yẹn pé tó máa di àárín oṣù tó ń bọ̀ a máa pe àmì kóṣù tó parí a máa pe àwọn èèyàn wa tí wọ́n wà ní ọ̀hún náà òkè ọ̀yà òkè ọ̀yà pé ǹjẹ́ eyín tiẹ̀ fún wa ní kí ilẹ̀ rò ń fa rògbòdìyàn pàtàkì jùlọ ní Kaduna àwọn òpínlẹ̀ bíi Kaduna Zamfara Zamfara Benue Plateau. so afẹ́fẹ́ lọ́wọ́ pé eyín tẹ̀ wá ń bẹ̀ because ẹnu ní ẹnu ní pọ̀nkàn ní pọ̀ntínlẹ́dúgbọ̀n so àwọn náà wà ń bẹ̀ àwọn náà máa sọ fún wa pé báyìí ló ṣe rí ṣùgbọ́n ó ṣe ó ṣe wá láàánú ọmọ ó ju wọn lára pé ní ọ̀sẹ̀ tó kọjá nílùú èkó yìí táwa wà wọn ni kí wọ́n gbé ọ̀gá panápaná èkó. bẹ́ẹ̀ni. Ah, ó ń bọ̀ ó ń bọ̀. àwọn làjẹ́ dé. tó o ti wá dé ibi tí ológun gbé ń sà. Hmm. torí pé bí a ṣe bí àwọn kan ṣe ń fọwọ́ mu jẹ́ àwọn olóṣèlú wa jẹ́ jẹ́ àwọn kan tiẹ̀ wò pé ó lè kan àwọn náà. Hmm. ṣùgbọ́n bó ṣe wà yẹn sìn ẹni tó jẹ́ pé ọ̀gá lórí panápaná ìpínlẹ̀ èkó náà gbé pamọ́ sìn. Hmm wọ́n sì ń béèrè owó wọ́n sì ń béèrè owó sọmọ pé ó ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ̀yìn lẹ̀ fúra o ní ọ̀nà Ondo Ọ̀rẹ̀ Bìíní ọ̀nà Ondo sí Èkìtì Ọ̀wọ̀ wọ́n ti ń jí àwọn èèyàn gbé tipẹ́. nísìnyí ó ti wá di pé odibi tó lò gbogbo ìsà nítorí àwa kan sọ àti kébá ìpínlẹ̀ Yorùbá ìpínlẹ̀ Èkó gbogbo nǹkan tẹ́ bá mọ̀ ní kẹ́ ẹ lọ sí láti gba ọgbà àwọn tó mú yìí lẹ̀ hmm. torí pé tí a bá àwọn náà máa lọ fún wọn lówó lẹ́yìn àfúnlẹ̀ ǹjẹ́ ǹjẹ́ ẹ̀ ń gé wọn lówó ni ẹ àbí ẹ tún bọ̀ lówó wọn lágbára hmm. nígbà tí àwọn tí ẹ bá bá àwọn ọ̀daràn. tẹ́ ń fọ́ dàrán lówó ṣé ṣé kó àkókò gbéjọba àkókò gbéjọba fún ọ̀daràn àwọn ọ̀daràn ká ní pé ọ̀daràn ètò àbọ̀wá ọwọ́ yìí ló wà o bí ká gbéjọba fólè olè ẹ̀yin ni kẹ́ ẹ máa ṣọ́ wa o kẹ́ ẹ máa fẹ́ràn tó ló gbò. àti kètò tó fúnjọba ìpínlẹ̀ Èkó mm. ẹ bá bá wọn negotiate mm. tí ẹ bá mọ̀ pé ìjọba ẹ bá mọ̀ pé agbára ìjọba ìpínlẹ̀ ò ká ó wà lágbára tí ó wà lè ká ẹ pé ìpapọ̀ sí tí agbára àwọn èèyàn bá lè ká pé ká ìjọba àgbáyé o <laughs> torí pé alàgbàsólókì ẹjẹ àlọlé agbára <laughs> wọn ní ó pọ̀ omi pọ̀jọ̀ kà lọ ntà ń rí ntà ń rí akàn rí fèrèfèrè lásán la ṣì ń rí in tó wà lẹ́yìn ẹ̀fà wọn ni ó ju òjé lọ ẹ já lọ sí ilé agbára tí a bá padà dé àwa àti comrade Gbénga Sólókè a jọ máa wo àwọn àjìjàngbara ní orílẹ̀-èdè yìí ǹjẹ́ wọ́n ní iṣẹ́ tí wọ́n sì ń ṣe à ń bọ̀ náà.